Eh, adúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ sí Sunday Ìgbòho eh, adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ọmọ Yorùbá nílé lóko à ń dúpẹ́ lọ́wọ́ Yorùbá Nation Security Diaspora adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ yín ojú ò ní tì í láéláé ẹ máa ga sí ni o ilẹ̀ Yorùbá gbè yín o lágbára ọlọ́run tí ilẹ̀ Yorùbá bá dúró àníwẹ́ ní kọ̀ọ̀kan yín tì o adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ yín lórí owó mọ́tò tẹ́ fún wa six point five million àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ ọwọ́ yóò máa lọ sókè o ilé yorùbá ọdẹ gbè yín mm, lágbára ọlọ́run ọlọ́run níjẹ́ ká ẹ jábọ̀ ẹ kéré oko délé o nígbà tí ọlọ́run bá ṣe tílẹ̀ yorùbá bá ń dùn àní gbẹ́ni kọ̀ọ̀kan yín ti láéláé lágbára ọlọ́run ẹ̀sẹ̀ kó àdótì ọlọ́run rẹ̀ mọ̀ dúrótì yìí àdótì yìí àdótì lè àdótì àwọn ọmọ yìí ẹ̀sẹ̀ gan bẹ́ẹ̀ sì ń dúrótì ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá ní òní yọ ẹ̀kọ́ dẹ̀ ní gbé ṣubú gbogbo bí tẹ́ wá fẹ́ kí ilẹ̀ yorùbá ó dé gbogbo bẹ́ẹ̀ sì ń sáré kìtàkìtà kí gbogbo kí pé orí atara yìí nìkẹ̀lẹ̀ ń sá ẹ̀ ń sáré fún gbogbo ọmọ yorùbá káàkiri pé kálàáfíà wà ilẹ̀ yorùbá sí kí security wà ọlọ́run bá tó la ayétọ́ lọ́run yóò ṣe àlàáfíà fún yóò ṣe security fún lágbára ọlọ́run ẹ ṣé adúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé o ojú ọ̀dẹ̀ ní tìrì náà ò ní tán wọ́yé o ẹ ṣé gan àwa náà ọ̀dẹ̀ ní èmi Sunday Adéyẹmọ mi ní dojú tì yín láṣẹ ọlọ́run mo dúró tọkàntọkàn mo dúró taratara lórí ọ̀rọ̀ Yorùbá yìí ọlọ́run dẹ̀ gbé wa dókè yóò gbé wa ga lórí ẹ̀ kò ní jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa jábọ̀ ẹ ṣé mo dúpẹ́ so gbogbo bíi kíbi tẹ bá tún fẹ́ ká mọ gbèsè tẹ bá fẹ́ ká gbé ẹ mọ́ dákẹ́ ẹ̀dẹ̀ tó mọ tọ́ wa sọ́nà